alàgbà bàbá wa imam tí a fi ọ̀wà tí àpọ́nlé dárúkọ wọn bàbá wa imam àgbà fún gbogbo ìlú wa tìran ọlọ́mọsà járí wọn pé adamallahu ayatahu ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run àtàrà bàbá kí àwọn àgbàlagbà níjókòó bàbá náà ibi bàbá mubasiru maulana maulaya bàbá wa sheu lukuman aladabi. adamallahu ayata. ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. àmín. àwọn àfa wa ní orílẹ̀ ìmáàmù wa lórílẹ̀ gànmú. gbogbo ẹ̀yin bàbá bàbá torí àsìkò nítorí ọlọ́run. gbogbo ẹ̀yin ọmọ ìyá mi àwọn àfa wa tán darí ètò ọlọ́run já rí wọn pẹ́. àwọn àfa wa tán bá wa gba fisabilillah àti gbogbo àwọn aṣáájú mi àwọn àfa wa àwọn àfa wa aladabi walmarkasiyun walmarkasi yun kódà gbogbo sùmọ̀ra ọlọ́run mọ́sá járe yín pẹ́ o àtàrà bẹ́ẹ̀ kí gbogbo àwa tí à ń jẹ́ mùsùlùmí mo kí bàbá wa ọlọ́lá jùlọ bàbá wa kábíyèsí ìlú àtìrán ẹ dákọ̀jẹ́ ṣéèwù wàláwù yàásímùkà mínà nas ọlọ́run kó jẹ́ kí a rí yín pẹ́ mo kí àwọn onísábàbí tá a fi dé yín lónìí. Haji wa Muhyiddin Haji wa Abdulwahab láti Ìlọrin Òkè Ògùn gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ọmọ ìyá àdùnnú alájàwa Jowaira Àjẹun Isahak gbogbo wa náà la kíra wa ẹ̀yin tẹ́ fẹ́ràn wa púpọ̀ látara àwọn àfa wa ìdí àyín mi lónìí nítọ́lọ́mọ kéwú láti ìlú Ìlọrin nígbà tá à ń kírun àsùbà tán bí aago méje fẹ́ máa lù kọjá díẹ̀ náà la gbéra ní gèrè álímì ńìlọrin àwa rí i pé àmì ọlọ́run nìyàtọ̀ lọlé á kú onílọrin báwọn nígbà míì láago márùn-ún nídàjí kódà omi bíi mẹ́rin á máa kásùbà lọ́nà síbẹ̀síbẹ̀ aago méjì ẹ̀ ní ti débi ẹ̀ ń lọ kódà ó lè mọ jìnnà tó yà yín tí gosilo mú yín mọ́lẹ̀ wọ́n mọ wá pé ẹ̀yin náà bá ti dé látà náà bọ́rọ̀ èkó ti gbanú àmọ́tàyè mọ̀ pé àmì ọlọ́run nínú àwọn àmì ọlọ́run nìyá tó lọlé ká kú òní lọrin láago méje ká sì máa sọ̀rọ̀ ní ìhìn láago mọ́kànlá kọjá díẹ̀ ẹ̀rí mẹ́tí gbọ́lọ́run tóbi díẹ̀ bá a bá múyún náà ní àmì ó jẹ́ àyà tó mí ní àyà ti láì àmì ọlọ́run lòun náà mo kí gbogbo ẹ̀yin onípò lọ́kùnrin lóbìnrin ẹ àsìkò ní ọgbà mímọ́ lórúkọ àfáà mi al-imam shehu daud alfanla abdulmajid adamalahu ayata. adamalahu ayata. bàbá wa shehu wa daud ìmáàmù wa nígbẹ̀dẹ̀. adamalahu ayata. nínú ọlá babalágége tòní ọlọ́run bá kẹ́ bàbá wa shehu adama Amin. amiina. nínú ọlá àwọn àgbàlagbà ní mọ̀sìngbà bàbá mufti àkọ́kọ́ ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. bàbá àlífà lónìí ọlọ́run jẹ́ mi wọ́n gùn. adamalahu aya. lọ́la àwọn àgbàlagbà alágbàjì bàbá àlífà tàná ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. bàbá wa kàlífà tòní ọlọ́run jẹ́ mi wọ́n gùn. amiina. àfàwọn wọ̀nyí tọrọ fún gbogbo àyè kọ̀ọ̀kan tí ààyè ọ̀gbà mi láti dákọ̀. gbogbo àwọn ńláńlá nílùú èkó yìí náà lórílẹ̀ wa dárul irishad wa isihad bàbá wa ọláwùmí ọlọ́run bá bùkún kẹ́ wọn. àmín náà yà wá àlífà bàbá lónìí ọlọ́run jẹ́ mi wọ́n gùn. àmín náà. tẹ́lẹ̀ adé tẹ̀ sá mi dáadáa. bàbá mi agboola ọlọ́run jẹ́ mi wọ́n gùn. àmín. gbogbo àwọn ilé kéwà dàbí àdàbí mọ̀rìkàsí ní ìsùnmọ̀ra ọlọ́run dákun mọ́sá sàlékún orí wọn. àmín náà yà níṣẹ́jú díẹ̀ tí ò ní gùn púpọ̀ àtàláròyé ni àtàlárìn ilẹ̀ lọ́rin. bí ọlọ́run bá ń sọ̀rọ̀ lọ́wọ́ téèyàn bá dákẹ́ bọ́lọ́run ìyá mẹ́ta ní bẹ́ńbẹ́ ẹgbà mi láàyè kí n sọ méjì ń bẹ̀ bọ́lọ́run bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ọba lè dákẹ́ bọ́lọ́run fún wọn wọ́n lẹ́ni tọ́lọ́run bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tí lè dákẹ́ wọ́n nírú ẹni bẹ́ẹ̀ gbogbo bá bí lọ́mọ rí ni ọ̀yà dákẹ́ wọ́n lẹ́lẹ́kejì bọ́lọ́run bá ń sọ̀rọ̀ lọ́bọ̀ bá dákẹ́ wọ́n nírú ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ ń gbé ní àlìkìyámọ̀ yóò máa rojọ́ káàkiri gbogbo kọ̀rọ̀ àlìkìyámọ̀ ni yóò ti máa la kò ní mọ̀ pé òun ti jáde kúrò láyé ẹlẹ́kẹta ẹ̀ sì tóbi tọ́lọ́run bá ń sọ tọ́ ọ̀bá fọ́lọ́run sọ ẹni tí ọba jáde láyé kò ní kẹyìn sọ fáwọn ọmọ yọkàn máa jẹ kanigbá mo sì fẹ́ o mo kò ní rí wí. ìyá mẹ́tẹ̀ẹ̀ta yẹ ẹni tí ọba fẹ́ jẹ́ kó gbọ́lọ́n tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. kọ́ wa torí ọlọ́run àti yàtá wí kọ́ dákẹ́ níṣẹ́jú díẹ̀ ń torí ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim. gbogbo wa yányán ẹ farabalẹ̀ dáadáa bisimilayi rahmani rahim. ẹ dákẹ́ ẹ jẹ́ a gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà Allahu akbar. Fàlíyànsúrì lè ìsánú mi máa kòlíkà. Ọmọnìyàn, ìwọ náà wòye sí bọ́lọ̀ ti dá wa. Kòlíkọ̀ mi yàkàrújù mi ń bẹ́ ní sólùbí wa tara ibi. ìṣe ọlọ́run lèmi àti ẹ tájọ ń wora wa yìí. ìnáwó alárọ́jì làkọ́dìrú. ọ̀dọ̀ ọlọ́run náà la padà sí o. ìyá ọmọ tóbi la sàráhìrù. a ọjọ́ kan ń bọ̀. fàmà làwù mi ń kú àti wàhálà náà sí. kò sí lọ́ọ̀yà fẹ́ nìkan kan níjọ́ náà. وسماء gbogbo alágbára wọn wálẹ̀ fọlọ́run. wàlà àrùdì zàtì sọ́dí. àwọn tí ọjà mọ̀ nkankan wọ́n dẹni tọ́lọ́run ó gbéga. ìnáwó làkàólù fọ́sílùn. òdodo mà ọlọ́run. wà máa wà bẹ́lá hazil. ọlọ́run ò béèrè débẹ̀. yẹ kí gbogbo ayẹyẹ là ń dọ́gbọ́n tá a fẹ́ kú. wà kí ìdùnkan idá. a sì fi akọ̀jọ̀ mọ́. fàmọ́ ìlèlè káfírí náà mú ìlè hom ruwaida. gbogbo jàmbá ẹ̀ jẹ́ awúyọ ọlọ́run ń tóbi lẹ́ẹ̀kan náà Allahu akbar. Sadakallahu maulana lazim. òdodo lọ̀rọ̀ ọlọ́run o. ayọ̀ ali insanu mahala. Siri ala dùnìyà bí jẹ́jẹ́ látẹ̀kùn màgìrúnra girigiri balitẹ̀kùn àjíhùnmọ̀fìlà ìnàmọ́ dùnìyà máa lóhun ìnàmọ́ dùnìyà tọ́ àmú. وشراب ومنام وإساء ما فات هذا فعلى دنيا سلام ilé ayé ó kún fún wàhálà béèyàn rí ṣe yóò ṣe wàhálà láyé béèyàn ò tún fàyè sìn lọ́hùn kò lè dọ́rùn sinmi torí pé ikú ọ̀dà bí ìrìsà gbogbo ń tẹ́dà bá kọ ikú ní ọ̀padà parẹ́ kọ́dà bọ́ ọkọ́lé àwòrò nìyọ̀dà ọ̀ ń bọ̀ wá dẹni tá a gbìn bí iṣu ọfà ikú kò tí kò ní bá tí bá ti ta síbi tí ń lọ dandan ni kò ní ìtàsé níbi tá a sàrà ìlú bátàbà sí àfikọ́ lọ́jíṣẹ́ torílẹ̀ ayé ọ̀dà bíi ìgbàlẹ̀ tá a fi gba ìdọ̀tí dà lọ́jọ́ tẹ́dà bá kú tí wọ́n bá bò wá mọ́lẹ̀ ìwọ náà ti dàbí ìdọ̀tí tá a dà sí igbó. ìdí èyí pèsè kí ilẹ̀ kò tó dé torí ń bọ̀ wá lọ́jọ́ kan ikú adé tí ó pè ẹ́ ká lọ sálíkì àmọ́ tí ó yà ọ́ àtiwá ọ́ àtọkọ ọ̀yà ọ̀ àtiwọ́ àtọmọ bògì níyà nígbà tá ń bẹ̀ láyé àdíhùn ìyá wa àjùwẹ́ra lọ́jọ́ dààmú nítorí tẹ̀yìn ọmọ àmọ́ ní ọjọ́ tí kú ti mú yà kúrò kò sẹ́nìkan tí ó dàbí ìyá ọmọ. torí ń ṣe ìyá kò dàbí ìyá ọmọ ń ṣe bàbá kò dàbí bàbá láéláé níjọ́ tó bá dàrú ìyá lálọ́ képe bọ́ bá yín gẹ̀ ìyá yín ní ọmọ sáríka ọdọ̀wọ́ èèyàn má jà jòwé ra ẹ má gbàgbé àjíhùn èèyàn rí ni. ẹ máa rántí ìyá yín wúlò púpọ̀ ìyá yín ọmọ ẹnìkan lọ́tà tó fi síra ẹ pera yín o bẹ́gbọ́n bá ṣàbúrò ẹ pera yín bẹ́gbọ́n bá ṣàbúrò kẹjọ sọ nítùbínúbí kẹjọ tán ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé èṣù láàyè lẹ́yìn àjíhun ẹ̀yin náà ó jèrè ọmọ. bẹ́yàn bá máa ń tójú òkú kan nínú sàárè àbẹ̀rù ọlọ́run séètì funfun ní orúkọ níbẹ̀ ìròyìn sàárè ò wí tán àmọ́ kí n wí níwọ̀n fẹ́ni tí ó gbọ́ tí ó gba ọ̀run ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán. lọ́mọ̀ pé ayé yìí dàbí òrùn òrùn tí ó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ ṣèkẹṣẹgẹ fún yàwá Juweirat àdíhùn báwa kẹ́ ẹ mọ̀mọ́ rí kùn sí wọn fi wọn sáàlì jọ́nà àtàwọn àtàwọn ọkọ wọn àtàwọn àtàwọn òǹbí wọn farahami alájà jùwẹ́ra àdéhùn aláhùn mahami májìyà lílì fèrèdáùsà mọ́ sí wa àdéhùn alájà jùwẹ́ra yẹsà lùnà kàyà ọmọ tàhálàm yẹsà lùnà kàyà ọmọ tàfàkàrù hina yauma isin anena himyo kaya uma talam ọmọ ádámà ò sì fura ọmọ o ò sì rọra tọ́ra sọ ayé tọ́wọ̀ yẹn kò ní pẹ́ dèkísà ipò ayé tó dì mú ọ padà jùlẹ̀ tọrẹ nìkan ló dìde tí wọ́n fi jòkó ń bẹ o èèyàn kan lọ́lọ́lé tí wọ́n fi jòkó ń bẹ ó lè pẹ́ ó lè yá ọ padà kúrò ọmọ á á dàmọ́ o ò sì fura àní ọ̀ràn ti ìwẹ̀ kẹyìn tí wọ́n wẹ̀ fún ẹ̀tọ́ bá síwọ́ tí wọ́n fi lọ́fìn dà sí ẹ̀tọ́ fasọ sára lọ́jọ́ ń aṣọ funfun tí wọ́n bá gbé ọ sí pósí tó di lẹ́lẹ̀ àbí tá a gbé ọ séjì ká tó di sàárè gbogbo po kípo tó lè ní lọ́jọ́ kò wúlò àfin tó fi ipò ṣe ló lè gbà ọ́ là o ọmọ àádámà o ò sì fura máa rántí e, lọ́jọ́ tí àgbo ọba wúlò mọ́ tó bá dákẹ́ tẹ́mi rẹ̀ ń palẹ̀ mọ́ tó fẹ́ jáde e, lọ́jọ́ ń aṣọ funfun tí wọ́n bá wí ọ lórí lẹ́nu tí wọ́n gbé ọ sí pósí tó di lẹ́lẹ̀ tí wọ́n tó sáfù lẹ́yìn rẹ láì ní sìkámọ́ ọmọ ádámọ̀ ò sì fúra láfi ń pe ogun mọ́tò tó bá wù ẹ́ ogun pósí máa gun iye ọkọ̀ tó bá wù ẹ́ tó bá lọ́yẹ́ ooru òru òru ń dúró de ẹ nínú sàré láfihàn pétajà súlì kò borí kan ẹ e ṣe tún sáré ṣe kẹtó ọbẹ̀ lọ́sùn dákun tóbi tó kù ṣe ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o toro lè jẹ́ ilé ló sí àbí lẹ́yìn ó di ó lè jẹ́ itẹ́ ló sí àbí lágbàlá rẹ̀ sáré ń fún ni ọ̀fẹ́ ní ta ló lè ṣàlàyé ẹ̀ ọmọ ádámà o ò sì fura orílẹ̀ àìsí ni wá àwa ẹ̀dá ká tó dáyé àìsí náà látún padà jẹ́ bọ́jọ́ bá pé bẹ́mi rẹ̀ bá ń bẹ lára rẹ̀ ọ̀sáyé jẹ́jẹ́ o kọ́ rántí ọjọ́ kan tí ikú ọkàn ẹ̀ tó ní sí mọ́ sàárè sàárè sáà ní ilé ìgbé ìgbẹ̀yìn wa torí pé nínú sàárè ibẹ̀ náà láti kọ́kọ́ pàdé ẹ̀san wa sàárè ilé ìkẹ́ ni fún àjẹun jùwẹ́rà torí pé ìyà pọ̀ níbẹ̀ fáwọn tí ń bẹ̀bí jẹ ìbá wa ṣe kọ́ búburú àbí bó ṣe ládùn ni wọ́n bá gbẹ́ fẹ́ni tí ó sùn ní ibẹ̀ yọ mọ̀ pé ìnira ni sàárè. ìhà ń dùn mí ẹ̀gbẹ́ ń dùn mí kò sí mọ́ o ibi ọba fi ìlélẹ̀ ọ̀dọ̀jọ́ ìdájọ́ àṣẹ ni wọ́n fi ní àṣàdúrà fún jùwẹ́rà àti àjì sàáka ọkọ màmá ṣàánú wọn ọlọ́run dákun kẹ́ àjíhùn jùwẹ́rà. fi wọ́n sálì jànà onídẹ̀ra ẹ̀sà mìíràn. amiina. Allahu yarhamuha. ọlọ́mba kẹ́ màmá. Allahu yukrimuha. ọlọ́mba wa ṣàánú màmá. Allahu yab'athuha fi àṣàní suwari. àṣemínìyà kàlákìnà kùnmú wàfíyà nùhìn dùnkùnmú wàmí ní àṣànùkùn oríjòkòun hátìmọ́ bílànà sàbí usina lifun kidaniha ajaju wairatun ìyàwó àjíhun àyà ìsáàkà ya rabana fìrìdáòsì jannatuha ansil munawwaratan fi kọbúrì hajj wẹra wájà àlídọ̀rí àtàhà màsíwá àmìnà ní àmì sàlámù gbogbo ìjòkó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tọ̀rọ̀ yé àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye ẹ bá ń wòye sáyé ayé tá a wà yìí àgbákò ni bèèyàn rí dunnú nídàjí orílẹ̀ gànmú tínú rẹ̀ dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́ ó lè ṣeéṣe kó o dìrònú. láfi ní wáyéwáyé kọ́ wà níwọ̀nba gbogbo àṣebí ṣèkàsọ̀ tẹ̀ rántí ikú rántí ọ̀run rántí ẹ̀san rántí ọ̀hún torí kò yóò hùn tẹ́ dádì mú lọ́jọ́ tí kú bá ti dé ló ti pin kò kú mọ́ ọjọ́ ni pé gbogbo ọ̀yẹ̀kú ọ́ padà kú àṣetàn láàdì bàbá lọ́tàn ìyàwó ajájú wẹ́ràtù náà di tànú lọ́jọ́ sátidé tán lọ́lé on fourteen february may tí wọ́n ń lọlé on fourteen may tí wọ́n ń lọlé twenty twenty two tí wọ́n ń lọ́rùn lọ́sẹ̀ tó kọjá tá a wà yìí àdínwùn mọ̀ pé ọjọ́ ti pé àsìkò ti tó àdánwò ni. ìgbà tá a sára ìlú dé tọkànlẹ̀kùn yàrá àdínwùn ọlájàjù wẹ́rà tù ọ̀yà dìde ayájì sáàkà ọ̀yà dìde àsìkò tí tó ká lọ́rùn gbéra nílẹ̀ kọ́ gbẹrù rẹ èyí tó lò láàyè ti tán ká lọ sí yàrá òní àkàn ká lọ wá lọ bàbá ilé rẹ àtàndá níbi tó sùn dọ́jọ́ ẹ̀san ìyá kan tó kù fi sùn yẹn àjíhùn nínú kòtò tí a gbé wọn sí bẹ́gbẹ̀hún bá ń dùn wọ́n ta ló lè sọ kò sì ṣeéṣe ká tún wọn sin bòkú bá ti gbé ara mi aṣọ funfun tá a gbé wọn dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ dìlọ tọ́ọ̀dẹ̀ ńkulé tọ́ọ̀bà dìtẹ́ tọ́ọ̀dàgbàlá àwọn kòkòrò wọn papọ̀ jẹ́ àwọ̀ tí ń gùn wá káfura àsásọ táwọn yọ padà gbó aṣọ làwọ̀ fọ́mọ ẹ̀dá ìtàn láàdì bàbá lọ́tàn ajájú ẹ̀yìnrà tù di tànú ìgbà tí màmá yín lọlé ìyábòjú ẹ̀yìn ní bàmírí aya àtàn dáhùn dáhùn pé yáyá. Ya, ya yá yàrá bí sọ parí nìyẹn ìgbà wo lọ́jọ́ ń tún lè wá tí wọ́n tún lè pàdé àwọn ọmọ mi Abdul-Lateef ọmọ mi àjàgbé mi mojú tẹ́yìn mi àjìsáyídì ọmọ mi ìṣọ̀lá mi mojú tẹ́yìn mi àjàrà sí àṣídàtú ọmọ mi. àgbékẹ́mi ọmọ mi àgbékẹ́mi ò dìgbà kan mi ajadi ajadi mi ò dìgbà kan ajikọ símù mi àdìsá kọ símù mojú tẹ̀yìn mi sọdíkì mi àdìo àdìo mi má kan jẹ́ mansura tuta ayé àdùkẹ́ mi ò dìgbà kan màrúbà tún ní kàyìndé àdùnní mi ò dìgbà kan àzíìsì mi àyìndé àbíkẹ́yìn mi dìgbà kan àbìlàsí ìṣẹ̀mójú tẹ́yìn mi ádámù ọmọ ọmọ mi àwàlù ò dìgbà kan abdulrahman ọmọ ọmọ mi abdullahi ọmọ ọmọ mi abdulatif ọmọ ọmọ mi Kabira, ẹ̀mójú tẹ́yìn mi rábì ọmọ ọmọ mi àmírà mi ó di ìgbà kan mariam ọmọ ọmọ mi masidi nínú wọn bàdíràtọ̀ ẹ̀mójú tẹ́yìn mi jamaludin ó di ìgbà kan àyíṣàtù nínú wọn muhaisu ó di ìgbà kan aliya ó di ìgbà kan alimatu nínú wọn. Salima tẹ̀mójú tẹ̀yìn mi Abdulmalik ọmọ ọmọ mi Maridiya ó dìgbà kan Aliya ó dìgbà kan Samadu ní inú wọn Mustapha mi ó dìgbà kan Awalu ní wọn Masida ẹ̀mójú tẹ̀yìn mi ẹ̀mọ̀kú ẹ̀sẹ̀yìn dé màmá ìyàwó àdàmọ̀ nínú ilé yàrá bíi àràbànà àdéhùn àlìjánà ní ilé wọn ọlọ́run bá wa kẹ́ mọ̀mọ́ rẹ̀ o. àmín. Ah, bá a ti sa mímọ náà ni. a rí i pé nígbà tí ń wí omi ń jáde lójú èmi náà ẹlòmíràn gbọ́ ọ lọ bí pé kí ni tiẹ̀ ti ń sunkún ṣé ìyá rẹ̀ ló kú ni ìdáhùn mi sí ọ ni pé nǹkan mẹ́rin ní ń pa mí lẹ́kún lára ikú ikú àgbákò mẹ́rin ló so mọ́ ọ. àgbákò àkọ́kọ́ ikú máa ń sọlé dahoro ni bẹ́nìkan bá ń bẹ láyé tó bá wúlò láyé níjọ́ ti jáde láyé ayé òní délé rẹ̀ ń mọ́ tún lọ bòmí ibẹ̀ ń dahoro nu ọlọ́mọ yín kejì nínú kú tẹ́yẹ gbogbo tẹ́yẹ bá kójọ ikú ní bẹ́ẹ̀dá tú ká níjọ́ ti kú ní ó dúkìá rẹ̀ ọ̀rẹ́ ó mú àgbákò ọbẹ̀ ní bọ́mọ rẹ kéré wọn pin mọ́ ogun rẹ ni wọn bá ti ń pera mọ́ sẹ̀rí ẹ̀yàn máa tẹ̀lé ìyá lóko ẹ má mọ́ o lẹ́ẹ̀kọ̀kan ẹjọ́ máa wá o kéré ń jọ ọmọ rẹ kéré ń jọ ọ̀nù ni àgbákò kẹta ẹ̀sìn gbọ́ tóbi Allahu Akbar gbogbo agbára tẹ́dá lè ní láyé ńjọba ti kú lágbára bọ́ bá ti kogójọ ọdún àtijọ́ méje tó jáde láyé agbára ju ọjọ́ pọ́ dàbọ̀ olùwò níjọ́ gbàgbára làlè kíámà ọlọ́run alágbára wọ́n náà agbágbára lọ ẹ̀ di méjì nírọ̀ ó gbé tiẹ̀ kalẹ̀ ni àgbákò kẹrin ẹ̀ gbọ́ òjẹ́ gbọ́lọ́n tóbi gbogbo ìran agbára ń bẹ lọ́wọ́ rẹ dákun dáadáa síbi tó dáa toríjọ́ tó dáa o ẹrú ọlọ́run kan o torí gbogbo ọmọ ọmọlúwàbí ni yàrá mẹ́fà péré náà na yọ̀ǹda kọ́kọ́ ó sì mú yàrá kan nu mẹ́fà ẹ dákun márùn tó kù èè rẹ́ǹtì èèyàn kọjá wọn ti ń gbébí ọgbádùn dojúmọ́ ní kọ̀ǹplẹ̀ ó ní wọ́n ń da mílẹ̀ wọ́n ń tòkè sójú ọ̀nà ẹ̀ ń tilẹ̀kùn púpọ̀ jù ẹ̀ ń fara tìgí olólewó tálá àdéhùn ọkọ̀ ọ̀nù ìbáwọn tálá rẹ́díò sókè báwọn má yí sókè púpọ̀ aago mẹ́wàá láàmú ọba pẹ́ dé yìí o ṣe bá sì san tí ọ̀tẹ́ lọ́rùn ńgbà tọ́lọ́hún ó ṣe wá sí fèmí rẹ pé n ti ń bẹ lọ́wọ́ rẹ a lè gbà kí ilé o tó sú ọlọ́run kan tarí àdánwò kékeré kan sí ni ọlọ́run bá ní ọmọ abádánwò yọ gbádùn ni yọ gbádùn yọ gbádùn gbogbo ohun tó ní lọ́tà tán yányán ilé yìí nìkan ni òrí tà one point seven million ní fún ọ̀rẹ́ ní ara rẹ̀ ẹnìkan náà wọn ti ń gbélé ni wọ́n wá fún èló lòun rí mbẹ tó ń lé million wọ́n ní ah, máa san díẹ̀ díẹ̀ ah, ó ní wọ́n gbà díẹ̀ díẹ̀ aráàlú díẹ̀ díẹ̀ ni tá a kú òní lọ́nà tá a kọjá sọ́nà dọ̀bìàn tá a mọ̀ lọ́lú ti yé yín tá a kú òní jagbo tá a báyìí ẹ sì gbọ́ lọ́n ẹ ti lọ jagbo ìlú kan ní kàn aráàlú ọ̀hún ni ń pèsè wọ́n gbà díẹ̀ díẹ̀ wọ́n ní wọ́n gbà nígbàtí owó olé pé Allahu Akbar àti kọ́kọ́rọ́ àti ìwé ilé àti ìwé ilẹ̀ ní wọ́n bá gbà rẹ̀ ní wọ́n bá kó bẹ́ẹ̀ ni ó nílé ẹ pé kí lòun wí ó ní mi ẹ bá ra wọ́ra pé ẹ bá ń ẹ má ó lé mi jáde ní yàrá sanwó rẹ fóun náà bí láńlọ́ọ̀dù ṣe di bí tẹ́nẹ́ǹtì gbogbo òun agbára ń bẹ lọ́wọ́ ọlọ́run lè gbà náwó nísìnyí àwọn lọlẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda bàbá mi imam gbogbo ẹ̀yin àgbàlagbà torí àsìkò nítorí ọlọ́run ṣé kálukú ti tẹ́wọ́ náà sànà o wí tẹ̀lé mi lẹ́ẹ̀kan náà toró lè mọ́ sáyà àti sàdúrà mi mọ́ báyìí ìpakòdà ayá yìí ọlọ́run mọ́ fi lè yín jẹ́ o gbogbo ẹ̀yin ọmọ ẹ̀sùn ayín lọ ọgbà níjọ́ kan láti lọ jíṣẹ́ àwọn àfa wa ń bẹ̀ nínú ọgbà tá máa wá sí wàá dámọ̀ àwọn ni wọ́n pè mí wá ń jọ́nà lọ́hùn wọn rántí dáadáa làbá ń padà lọ lọ́rin labádé gúrúmọ́lájì nìbàdàn làwọn ọlọ́pàá bá dá mi dúró bẹ̀ wọ́n bá ní múwe mọ́tò wa <laughs> àsọlọ ń ju ẹ̀dá lọ jẹ̀mọ́ ara ń yá mi torí wọ́n ṣẹ̀ṣẹ̀ bùn mí mọ́tò wọn ni ara mi ń yá gágágá àsọlọ ń wó mu mi láwọn ọlọ́pàá yìí lọ́wọ́ wọn ní àfẹ́yẹ kówe mọ́tò wa kọ́dà yìí tètè fẹ́ paná yìí tó ń mi sẹ̀ báyìí pé ẹ dáhùn Ìlọrin jìnnà ah, mo kówe mọ́tò lé wọn lọ́wọ́ wọ́n yẹ̀wò yẹ̀wò wọ́n ní kí n mú driving license wá mo gbé e fún wọn ọdún márùn-ún ní òtò kè é díwìdì sí i wọ́n ní lọ sí bùtù mi wọ́n débẹ̀ wọ́n bá bàǹdírì wọ́n ní n pàdé wọ́n ní wá sí bọ́nẹ́ẹ̀tì mi à ah, èyí sọ náà ẹ̀dá sí àwọn làwọn ń ṣe allah akubaru, níbi bọ́nẹ́ẹ̀tì lọ́lọ́run ti mú mi lé wọn lọ́wọ́ gbogbo ẹni ọba ganu lé yẹn mọ́jẹ wọn ó ṣubú bẹ́ẹ̀ bá dìtẹ̀ ẹni ọ̀gánu lù tọ́bẹ̀ fi lè wó ẹ̀yin tẹ́ ẹ bá gẹ́jọ wó ni ọlọ́run lọ́mọ yẹn tí ó dà fún tí ì dà fún olúwa rẹ̀ tẹ́nu tí ọ̀bẹ dà fún kọ̀ dà fún ọ nu ájò àsẹ̀mí ọ̀rọ̀ yóò ní dàrú àtògbẹ́ ń tẹ́ ẹ wọ́ mi débí lónìí nítọ́lọ́mọ kéwú àbá nígbà tó gbà wé mi tó débi búùtù tó ní sí bọ́nẹ́ẹ̀tì mọ́tò lọ́ba bẹ̀rẹ̀ lọ́ba wò báyìí ó ní àwọn ọmọ ọmọ bàbá ó ní nínú ìwé engine number yín kíw ni àmọ́ lórí engine gangan z lọ́wọ́ àmbẹ̀ bó ló ṣe yàtọ̀ síra wọn ah mo ní ẹ dákun wọn bùn mí ni ah láago kan òru kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ní ní àyíkẹ́ ti wíyùn ẹ máa bọ̀ lọ́bí ìsìwẹ́ wa lọ sọ fáwọn ọ̀gá wa ha mo ní ẹ dákun ẹ eh, kó wọn dákun kí ni ọlọ́run ti mú mi lé e lọ́wọ́ ha nígbà tó rí pé sáà ń bẹ̀bẹ̀ onídàá ẹ twenty thousand akẹ́ ẹ máa lọ mú twenty thousand bí kéwì pé mú twenty thousand wà nù tẹ bùn wá ní sẹ́yìn náà ti mọ ìjọ ọ̀sẹ̀ kú <laughs> ẹ gbọ́ lọ́run tó fi jàre ọ̀dà bẹni pé kínní òun yé yín dáadáa ìgbé láti lọrin <laughs> nígbà twenty mo ní ah, ẹ mi <laughs> ah, ó ní tó bá kówó èmi àti gbogbo kọ́kọ́ lọ́lọ́ kó fọ́gà rẹ̀ ń di ọkọ̀ lọ́gá òun sẹ́wọ́n sí báyìí lóru sẹ́rí bíi ti ń lọ bẹ́ẹ̀ làyà mi ń ga ẹ pé kí lọ́yọ̀ mímẹ̀ nǹkan méjì péré ni ẹ ẹ máa gbọ́ ń gbà mí. ẹja tọwọ náza náà o bàbá bàbá ìmáàmù ní kí n sọ àwọn nìkan ni wọ́n ní ń wí ẹ̀ẹ́n kí n wí àlùbáríkọ̀ ọ̀la kí wọ́n dá àdọ̀bálẹ̀ mọ́ káàsì wọn ṣe wá lẹ́gbàá ká máa díẹ̀ díẹ̀ wọ́n wá wí nígbà tí mo dọ́dọ̀ rẹ̀ tí mo súnmọ́ gáhùn díẹ̀ ẹ pé kí ló wá sí mi lẹ́mìí mo ní ọlọ́run wọlá pé ẹbí mi ò bàjẹ́ lọ́wọ́ mi rí wàtíjọ́ tó ti gbọ́hùn ya rẹ nílùú òkè bàbá rẹ ojú ọmọ tí ń kí ọ sínú ẹbí tó dá wọn lóhùn mọ́ mo ní ọlọ́run wọlá pé ẹbí mi ò bàjẹ́ lọ́wọ́ mi yọ mẹ́nu àdánwò yìí wọlá pé àwọn tó tẹ ilẹ̀ lọ́rin ń fi àbùkù àti àbòsí tẹ̀ wọlá àlùbáríkà tó tẹ lọ́rin yọ mẹ́nu àdánwò yìí wọlá àbá mi ṣéwù Dáúdù àlùfáà ńlá tí wọ́n kọ́ wa tí wọ́n dá nǹkan mi pọ̀ yọ mẹ́nu àdánwò yìí mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run gbọ́ ló sì gbà sẹ́rígbà tí súnmọ́ ọ̀gá òun tó kù díẹ̀ ọ̀gá òun bá bú ẹ̀rìn mo lọ́lọ́run ṣeun níbi ẹ̀rín òun lèmi náà ti lọ dúró dè mo lọ́lọ́run níjẹ́ ṣubú ọlọ́run ó gbé yín ga ẹ̀ẹ́dọ̀gá lọ́dún ni wọn ké sí lábújá ó ní àṣìyẹn sá du àfa ẹ̀dú ẹ̀dú ẹ̀dú mo ní mo mọ fẹ́ kẹ́ ẹ̀dọ̀gá nísìnyìísìn náà náà ó ló kọ yìí yí fàmílì àmọ́hùn púpọ̀ ambali abdulgani ambali abdulgani bàbá mi ni ambali èmi ni abdulgani gbẹ̀dẹ́dùn kan bo kọ mi ọkàn bo mọ́lẹ̀ ni a ó ní ambali abdulgani hìn báwo lẹ jẹ́ sí VCU ní Ìlọrin former VCU ní professor ambali abdulgani ó ní bò lẹ jẹ́ sí wọn ẹni tí ìrírí láyé mu ní àbúrò bàbá mi ni wọ́n. ó lóun náà ń wò pé ẹjọ́ra yín múra ọ̀dọ́ wọn làwa tún wá gbé dàgbà ẹ ṣe ń parọ́ bàbá wo náà pé ẹjọ́ra yín múra níbẹ̀ la gbé ó ní bọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀la kan níjọ́ tóun ní kéèsì nínú ọgbà tóun fẹ́ jáde ní unit lọrin òun lọ́ràn òun lọ́wọ́ tóun padà bí báyìí ó nítorí pọ́ràn òun lọ́wọ́ ẹni ọba gánlé ọjà mọ́jọ ṣubú ó láti kọ́kọ́rọ́ àti ìwé ilé àti gbogbo ẹ̀ àfà ẹ máa lọ ọlọ́rin sẹ́rígbà tí mo gbé ẹsẹ̀ méjì tí sílẹ̀kùn ní à ẹ tiẹ̀ wá ẹ tiẹ̀ wá ẹ wá fún mi ní nọ́mbà wọn kí n pè wọ́n àmọ́ lọ́lọ́run gbọ́dọ̀ tuntun fẹ́ mú mi yìí àmọ́ níbi fóònù kejì tó kú ńbẹ̀ nọ́mbà wà èyí tó lè ṣe fún mi ni pé fún mi nọ́mbà tiẹ̀ tí n bá délé ń lọ fún wọn Ìlọrin gbọ́n púpọ̀ ẹni ó fẹ́ràn lọ ni kó yòǹgbà náà Muhammad. sallallahu alayhi wa sallam. a kì í yọ̀ǹda ara wa wá sí ń bọ̀ farabalẹ̀ gbọ́ dáadáa ṣé kálukú ti tẹ́wọ́ wí tẹ̀lé mi pé bisimilahi káfí. bisimilahi káfí. bisimilahi ṣáfì. bisimilahi ṣáfì. bisimilahi muhafi. bisimilahi muhafi. bisimilahi salam. bisimilahi salam. ẹ jáwé yorùbá rẹ pé ọlọ́mọ jẹ́ mi ó sìn wọ́n wáyé. ọlọ́mọ mi ó sìn wọ́n wáyé ọlọ́run má jẹ́ ń parẹ́ máyé lára ọlọ́run má jẹ́ ń parẹ́ máyé lára ọlọ́run má jẹ́ tèmi náà ṣòro ọlọ́run má jẹ́ tèmi náà ṣòro. àlùbáríkà ọlá apá àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ́ kò síbi tá a ti wí tá a wí yìí wọ́n máa dìde mú rẹ̀ wá ni bẹ́ẹ̀ nìkan bá ní mo fẹ́ràn owó wọ́n sọ fún ọ páwọn mẹ́fà kan wọ́n kú onílọrin wọ́n ní wọ́n lọ wo bọ́ọ̀lù nílùú kan nígbà àwọn dé twenty thousand wọ́n yẹ tọ́jú àmọ́ sẹ́yìn láwọn tó bá a lọ ẹ fún wọn ní five five million wọ́n yẹ tọ́jú ẹbí wọn ẹnìkan náà tó fara pa ọyà ara pa lásàárín àwọn tí tó ti kú ó fẹ́ gba five million àṣẹgbẹni tó wà ní òkú tán onímọ̀ tán ara rẹ̀ wọ́n ti sírò yàrá tá a ti kú bá máa lọ òun ò ní rówó gbà lọ́nà méjì máa lọ bẹ̀ ń gbogbo ẹni tí ó bá sanwó àdúrà kó dìde mọ́jẹ́ mi ó sì wọ́n wáyé ọlọ́mọdé ń parẹ́ máyé lára ọlọ́mọdé tèmi ní ó ṣòro. <laughs> ń náà sàn náà kọ̀ọ̀kan bisimilahi ń náà sàn náà fi lè látọ̀ kọ́dẹ̀. ọba àdúrà kàmá yìí látọ̀ kọ́dẹ̀. ليلة القدر خير من عشاء